adúgbẹ́fọ́ ọlọ́ọ̀bá nífẹ́ ọlá lórí orí ńlá tó ṣe fún wa ọ̀gánú àwọn orí ní pé ó dáwà ní mùsùlùmí atọrọ ní ọwọ́ orí tó ṣe fún wa rí agbogbo orí tó bá ṣe fún wa ó kéré ó tóbi kọlọ̀bá

kó bá ṣe kí àti ìgbẹ̀ fún aṣíwájú òṣèlá Muhammad sallallahu alaihi wasallam ẹni tọ́lọ́wọ́ bá ní kí ọlọ́bí ṣe olórí gbogbo ọmọ Bani Adam tó ṣe lórí gbogbo Bani Adam a ti tọrọ kó bá ṣe kí àti ìgẹ̀ fáwọn àwọn tí wọ́n kọlọ́ọ̀bá nígbàwà iṣẹ́ kí á ti gẹ̀ fún àwọn arí òjíṣẹ́ láàmù mọ́sànlọ́sọ́lám àwọn ìyàwó àti ọmọ àgbẹ̀ tó bá tẹ̀lé òjíṣẹ́ láàmù mọ́sànlọ́sọ́lám sí lọ́jọ́ kẹyìn kọlọ́ọ̀bá ìkẹ́ ọlágọ́kà àpárá ọlá tó bí alágbàrí ìkọ́nà àwọn kúrúbà wa ó dàpé ìta ó pín àwọn ẹ̀tọ́ lóríṣiríṣi bẹ́tọ̀ ọlọ́run ti bẹ wa pọ̀rọ̀ yẹn ní ká jọ́sìn fún bẹ́ẹ̀ náà lẹ́tọ́ ohun òbí ojú lori. lé wa lórí bẹ́ẹ̀ náà ni ẹ̀mí wa lẹ́tọ̀ọ́ lórí ara wa nítorí ìbáṣepọ̀ díẹ̀ inú ọ̀rọ̀ àlámọ̀rí ọmọ èèyàn ní ìgbésí ayé ìgbà iná lábẹ́ mẹ́nubà lérèfè jíjẹ múmu ọmọ èèyàn èyàn ó wọ̀ èyàn ó lò èyàn ó sì rí forí sápamọ́ sí èyàn ó sì gbìyànjú láti wá owó tàbí dúkìá gbólóhùn lárúbáwá táwọn ọmọ bí ń táwọn tẹ́ pọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn yóò tún owó òní máìlì so in tó sì túmọ̀ ní ìtumọ̀ ní pé kìí ṣe nǹkan ní ìtẹ́yàn ní òní máìlì yẹn tó túmọ̀ sí eléyìí kò sí bí yóò ṣe ṣe ìgbésí ayé tí ò ní bùkátà sí lára ń tọ́lọ̀ ọba àdíkẹ́ láṣẹ lọ́rọ̀ ọ̀yàn léwa lórí òun náà ní ká wá owó lọ́nà halal kí bá ń mọ́wọ́ torí owó ṣùgbọ́n àwọn owó láti lè sá fún àwọn tọ́lọ̀ ọba àdíkẹ́ láṣẹ ní èèwọ̀ pàápàá jùlọ ìwá owó ní dèdè tí ó fi ṣe tí ó fi tó jíjẹ múmu wíwọ̀ àti rí bíbi tí ó sápamọ́ sí ọ̀ranyàn nínú ṣẹ̀ríà Islam tó yẹ pàpàá pẹ́gbẹ́ àwọn èèyàn tí ó tọrọ owó ọ̀pọ̀lọpọ̀ ọgbà wọ́n máa múra bí mùsùlùmí bí ìgbà tó rẹ́ pé ìmọ̀ tọrọ owó yẹn ayàkọ́sọ̀ kalẹ̀ nínú àbáyàkọ́sọ̀ kan wá lórípẹ́tò ìmọ̀ tọrọ owó lára a máa ti rójú mi tọrọ fi

káàtọrọ owó ní Islam èèwọ̀ ni ọlọ́ọ̀bà àlejò ọlá ọ bẹnu àtẹ́rù òṣìṣẹ́ lámùsọ̀sílà àtẹ́rù kódà ìkọ́nà àwọn pàdé òṣìṣẹ́ lámùsọ̀sílà ó wà lórí ààrẹ ó wá ní gbogbo dúkìá ẹni pọ̀ ju fọ́mọ obìnrin yẹn kan ìjà méjì ti máa dá mo dúkìá ẹni máa dá sọ́dọ̀ méjì mọ́gó tó mo fún ìsìláàmù lápá kan abáàmù níbẹ̀ máa lò àdàbìgbé rárá ó ti pọ̀ jù tó o bá fẹ́ ṣètọrẹ àánú nínú dúkìá tó o ní kò gbọ́dọ̀ kọjá ìdá mẹ́ta ìdá mẹ́ta igan ti pọ̀ jù tó lú fún kẹtì ìdá mẹ́ta igan ó ti pọ̀ jù òjíṣẹ́ láàmù tó fún àwọn ó ní kó o fi àwọn ọmọ ẹlẹ́ kí wọ́n jólówó ó fi ń lóore jù kó o fi wọ́n lẹ̀ lólóṣì yàtàkà fàkúnnà tí ó mọ̀ tẹ́wọ́ fáwọn yìí kámọ̀ tọrọ owó sínú tí Islam fẹ́ kọ́dé èèwọ̀ ni tẹ́gbẹ́ tí wọ́n bá gbẹ́ tí tọrọ owó ní lọ́rọ̀ ìgbìlẹ̀ kìyàmà Islam ọ̀ràn yẹn ní kíyàn ṣiṣẹ́ kò sí kò sí ìgbìnàgbìngbè ikùn làdámì kan ṣẹ́gbẹ́tẹ̀ yóò jókò sí mọ́sálásí ọmọ àfà owó ọmọ wá tí owó bẹ̀ bá ń wá àwọn àjọ lọ ń jí owó ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọwọ́n ṣògùn wọn ń dá ogún ọdún mẹ́wàá ogún ọdún márùn-ún ẹni yẹn lọ́pọ̀lọpọ̀ gbàgbò kú ibi táwọn èèyàn ti ń jí owó láàjọ ń ti ń jí owó yẹn á so àwọn lára ẹ̀kùrẹ́sì ti rí kọlọ̀bà àti ọpá alágbòrẹ́ fún ló fi jẹ́ pé ní ṣẹ̀rẹ́ Islam ọ̀nà yẹn kíyàn ṣiṣẹ́ tí ó fi rí jẹ tí ó fi rí mú tí ó fi rí wọ̀ tí ó fi rí lọ tí ó fi rí lò tí ó sì fi ní lórí gbogbo tó bá ń ṣe níṣẹ́ yìí tó ń dá halali jẹba fi májẹ̀mú halali iṣẹ́ wà tóbi báyìí awọ̀dá ìgbé rárá òfin nínú ṣẹ̀rẹ̀ islam fi al'aslu fi al'ashiya al'ibaha au bi ibaratun adak al'aslu fi al'mu'amalat al'ibaha ìpìlẹ̀ òfin nípa kátàkárà ní pé gbogbo ẹ̀rẹ̀ tọ́ àfi mo fẹ́ ṣe business buy mo fẹ́ ṣe business buy ìpìlẹ̀ òfin ní pé gbogbo ẹ̀ ní kí ni òun lẹ̀ tọ́ àìsàn mọ́ wá ní pé tó ẹ̀rí wo ló ṣe nǹkan yìí ní èèwọ̀ kọ́lọ̀bà nígbà fọ́lágbọ̀ yìí ẹ̀sìn àwọn tí wọ́n máa ń ṣe nǹkan yìí kátàkárà ìdí máa ń ṣe ilé ìwọ̀ fún ọ̀jú bí mẹ́ta sí mẹ́rin lọ amẹ́rúbà àwọn mẹ́ta mẹ́rin sásùkùbà fún kọ́lọ̀bà nígbà fún yàtùkù ìkọ́nà àwọn sàájú òṣìṣẹ́ lámù mọ́sánàtàlá à ń pè ní ẹrùwá albáàkìtì anábi fún ní dinar dinar yẹ gold coin owó gold àbí wúrà pé lọ́ọ̀jà lọ́ra ẹran wá fún mi ẹran ewúrẹ́ ó wá dí ọjà torípò òun mọ ètò kátàkárà ó wá ra ẹran méjì ẹran ẹyọkan àlọ́bì tọ̀sílá mọ́nà ó wá ra ẹran méjì ní dínà ẹ̀yọkan ìgbà tó wá ra ẹran méjì ọjọ́ ìgbé ohun ó tún wá ta ìtọ́nú ẹran yẹn ó tà ní dínàrí yẹn náà ó wá padà délé pàdùgbà rọ́bì ẹran ní bọ̀wọ́ ẹ̀ padà kí ló dé báyìí báyìí ni mo ṣe lọ́jà business ni àrẹ́mìtà sáà mi ṣàdọ́ àpò àbá tàntàrí tó eléyìí ò mọ iye táǹtà kò mọ́ dáadáa táà bá ti gbá wọn lójú kò sí límit sí iye ìta lè jẹ́ pápẹ̀rẹ̀ nítìm gbogbo alájọ́ lọ́ọ̀dà ìgbónà fi ń wọ àwọn tàbẹ́ta yìí wo mọ́ ọmọbọ́já ṣe ọ̀tọ̀ ní káàkiri tó eléyìí ò mọ̀ nǹkan kò mọ́ bọ́ ní ẹ̀tọ́ tàbí ìgbáwájọ́mọ́ kakọrùn pé yìí báyìí tó tẹ̀ ṣerú ìyẹn eléyìí haram ṣùgbọ́n bá alájọ́ wà lọ́jà kò sí límìtì sí èrè ní ẹlẹ́jẹ́ so irú gbogbo albagiri ní 100% profit ni àtowó tọ́bí ránṣẹ́ ó rẹran wá ó ti dọ́wọ́ padà ọlọ́ọ̀bá àdíjá sọ kó ní wa ahallallahu al-bay'a wa harrama riba ọlọ́ọ̀bá àdíkẹ́ọlá ó ṣe kátàkárà ó ṣe lẹ́tọ̀ọ́ èyí tọ́lọ́ọ̀bá àdíkẹ́ọlá ṣe léèwọ̀ òun ni rìbá ìyẹn ni kíni owó èlé ìlà àǹtàkùnà ìdàrọ́tọ̀ àǹtàrọ́ mínkù ẹ má jẹ owó àwọn èèyàn lọ́nà ẹ̀tọ́ àti tó ẹgbẹ́ tó báyìí kátàkárà lẹ́ ń ṣe tó mo fẹ́ ra nǹkan báyìí èmi náà fẹ́ ta gbà fún mi lódì ìwọ̀nbà tó bá jẹ́ kátàkárà tẹ́bi yọrún sí tí wọn náà yọrún sí kó lọ́nugbó kó ṣẹ́gi kókó wá sí gbòrò kó ta igi kẹgbẹ́tò iyi tó ń tà ní ó sì fi ń rí owó ó ló lóore fún níwájú ọlọ́run bá lékẹ́ ọlájú tó mọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ìjọba ayàtàwà kàtíwájú ẹ̀ tọ́lọ̀ bá gẹ́gẹ́ bí wà á lọ́lọ́

òun náà ló common jù láwùjọ àbíkọ́ gbótó afẹ́ṣe business gáwọ́ gbótó business yà ró tàbí ìfọ́ndẹ̀já lọ sí bank àwọn ilé ìfowópamọ́ tí wọ́n mọ lórí rí báyìí wọ́n mọ lórí tọ́lọ̀ ọba níkẹ́ọlá kọ̀ ní òdíṣẹ́lá mọ́tòlá sallam orí láàrín rọ̀tọ́lá sallam ákìlà ríbá wà mọ̀ kílà hù kọ́ọ̀dá fa'inahun tsawa òríṣẹ́ sáàmù tó tọ́lá ó ṣẹ́ bilẹ̀ tó bá fún ní rìbá ẹni tó bá gbà ẹni tó bá wọn kọ́ọ̀lẹ̀ àtàwọn onídìró méjì tó wà mẹ́ tó tí wọ́n bá wò ibi tí mo lọ gbẹ̀ ilé ẹni òun ṣẹ́ gita ní iṣẹ́ tó ń ṣe yìí ó dáun lórí pé halali láwùjọ ọ lè fojú wo pé tó ilé kí èèyàn fojú tẹ́m̀bẹ̀lẹ̀ pé iṣẹ́ tó ń ṣe abẹ́ tó ṣe bíríkìlẹ́yà iṣẹ́ bíríkìlẹ́yà tó bá ń parọ́ abẹ́ tó bí sìmẹ́ntà ó ṣe bíríkìlẹ́yà sí ẹ̀ abẹ́ tó fọ́gánáìsà àbí kápẹ́ntà ló ń ṣe àwọn ṣẹ́ ìṣẹ́ pé láwùjọ àwọn èèyàn ó fojú tẹ́mẹ́lẹ̀ pé ẹrúṣẹ́ tó ń ṣe níwájú ọlọ́ọ̀bà àlékè ọlá irú ẹni tó ń ṣe nǹkan yìí tí ó sì mú nǹkan míì mọ́ olóore ju ẹni tó ń ṣiṣẹ́ ní báǹkì lọ torípé iṣẹ́ owó ẹ̀ ló òṣìṣẹ́ lámọ̀ tó sọ́lá wọ́n anáríyà Dawud alẹ́sọ̀tọ̀sọ́lá káàlẹ̀ yá òkúlùmí ní amẹ́rì yẹn iṣẹ́ owó ẹni máa ń jẹ ẹn tó ṣiṣẹ́ báńkì tọ́jú ajẹ́bọ̀ náà ṣe bẹ́ẹ̀ ní ṣùgbọ́n ṣẹ́ fún ṣe èyí ọlọ́ọ̀bá lékè ọlátàlọ́bí iṣẹ́ bí ní pẹ́tó ẹn tó máa ń ṣe léyìí kí rọ ọlọ́ọ̀bá ìkẹ́ lámàbà kọ́lọ̀bà jẹ́sàmà ìjẹ́ lákọ̀ọ́kọ́ òun lè léyìí ìjẹ́ ẹlẹ́ẹ̀kejì onípẹ́tó inú kátàkárà yìí arípẹ́tó nǹkankan ìrújú kan wà ń bẹ̀rẹ̀ nílò tó túnmọ́ jù láwùjọ wa nígbà fẹ́rọ ra nǹkan kan sọ ọgbọ́ tó nǹkan tẹ́fẹ́rà yìí ló tẹ̀sùn ní tẹ̀bí ìmọ̀bọ́yá sì ṣe ẹ̀rí rédíò ní tàbí tẹ̀lifíṣàn fún agbẹ́tò tẹ́fẹ́rà yìí ló tẹ̀sùn ètò túnmọ́ yìí láwùjọ táwọn àfà àbọ̀fẹ́ sàlàyé wọ́n gbé tó bí kí wọ́n ta ẹyẹ fún yàn lórí igi lọ́gbẹ́tò ẹyẹ àfà àbọ̀fẹ́ ta fún yín agbẹ́rẹ́ lónìí àwọn àfọwọ́n ní pé gánàrù wà ń bẹ̀ tó ní pé kò ṣúwọ̀ pé ẹyẹ tó wà lórí igi yẹn ṣọ́wọ́ èèyàn máa kò sí lọ́wọ́ ẹ̀dà tí mọ́kọ́ ogun tó lọ́gọ́ eléyìí táwọn èèyàn bá tẹ̀lé kò sẹ́ni tó ma kó sọ́wọ́ tó gbogbo gbogbo táwọn fún ẹ̀rẹ́ ìṣẹ́ wọn mọ́ lórí gọ́rọ̀ nítàgbẹ̀rẹ̀ gọ́rọ̀ rẹ̀ ìlú òyìnbó ti wà ní kiri àwọn

ma wá gbà lọ́wọ́ ma ta ọjà fún gòkè ẹmọ wa lórí ọjà yìí ma wá lọ èmi ọjà ní ọjà yìí lọwọ ma wá lọ bẹ́ẹ̀ tó ní nínú àwọn tajọ́ ta ọjà ní nínú ọjà ma wá lọ fẹ́ni òdíṣẹ́ pé máa ní ìta má tàn tí ò lọ́wọ́ ẹ̀ èyí tí ò bá tó lọ́wọ́ ní lè ta awádùn ọdúnrà tó tó fóònù yóò kèèrè ní 50,000 ọwọ́n kó 50,000 pé mo ta fóònù fún yí fóònù náà dà ìrọ̀ haram ní ṣẹ̀yà islam ṣùgbọ́n islam ò ní ṣe ẹgbẹ́ bí apá àjọ mẹ́ṣe ẹgbẹ́ rárá àwọn ọ̀nà wà islam bí ṣe lè rọrùn láàrin ẹni pẹ́tò ẹni tó fẹ́ ta nǹkan yẹn ẹni tó fẹ́ ra fóònù yẹn iye tí wọ́n ń ta lọ́jà nílé ṣùgbọ́n torí pé mo fẹ́ bẹ́ẹ̀ ṣègbìyànjú lọ ra mo lè chájẹ pé iye báyìí àbí pàṣẹ́ntéjì báyìí tí ma sọ fún kódà ẹni tó mẹ́rin mo mẹ́ta fún lọ́gbà ẹ̀yàn mẹ́ta mọ́tò nísìn wọ́n mọ́tò ẹ̀yìn wọ́n mọ́tò mọ́ abáyẹ́jẹ́sì mọ́tò yẹn o màgbáyé báyìí bá báyìí wa kò sílẹ̀ tí ó ṣeṣẹ́ ni àbí tó àwọn èèyàn ń wálé wọ́n bẹ gẹ́ẹ̀tì lérò fẹ́ràn ní three

tí zúlù bá ti wà mẹ́ tábùtù bá ti wà mẹ́ èyí táwọn àpapọ̀ bí ń ṣàgbójúwé ní pẹ́tò kí nǹkan máa dàrú nílẹ̀ ní lórílẹ̀ kẹrìbáwọn èèyàn bára wọn jà káwé tó ìntàfẹ́ máa tà nísìn níbi ká máa ta ìbọn àwọn afọ́wọn pé láyé ẹjọ́ tó bẹ́ ọ̀síláhì fìlfìtìnà tí nǹkan bá ń dàrú táwọn èèyàn para wọn èèyàn lẹ́tọ̀ tó bá yẹ ta wà fáyìí nàìjíríà nísìnyí wọn fa ìgbà kéèyàn ní ìbọn àfitẹ́ bá ní license ọ̀tọ́ pé tó ìlú tí wọ́n ti fa ìgbà ní bí amẹ́ríkà nísìnyí bá ti rówó lọ jàwórà mọ́ sí ẹ so kò sí láìsí bẹ̀ ṣùgbọ́n tó máa gbárí pé wàhálà kan wà láwùjọ yẹn káwá fẹ́ ta nǹkan yẹn èèwọ̀ ni ó jẹ́ bẹ́ni tí mú ọtí abẹ́ni tó ń tó ń pọ̀ tí ọtí lòun ṣe tó wá fẹ́ ra èròjà tí ó fi ṣọtí èròjà yìí nípìlẹ̀ kìí ṣe ìwọ̀ ṣùgbọ́n láti ìtafẹ́ ní èyí yóò jẹ́wọ̀ fún wa láti kíni láti ta lára àwọn ibi tọ́lọ̀ọ̀bá á ti pa gilé kátàkárà náà ní pé àwọn àgbè kan wà tọ́lọ̀ọ̀bá àdékí ọlá tí ò fún wa nígbà àti ṣe kátàkárà pe sọ̀látù jùmọ́ ka na tas'au ila zikrillahi wa dharul bay'i tí wọ́n bá pè rún jùmọ́à ẹgbẹ́ gbogbo kátà sára jù sílẹ̀ ẹ̀lọ́gbọ́n kútùbà tí wọ́n máa ṣe ní mọ́ṣáláṣí ló yẹ pàwù jọ táwọn mùsùlùmí bá pọ̀ tí wọ́n bá ti pè rún jùmọ́à ẹ̀yìn rẹ̀ ní kankan kódà ní Saudi ó lè ti change nísìn níta àmọ́ nígbé tó bá ti pé wọ́n pè rún jùmọ́à àwọn oúnjẹ kí ni wọ́n ti ṣọ́ọ̀bù wọn ni ìrún jùmọ́à tá a sọ yìí kì í ṣe ìrún alákọ̀ọ́kọ́ láyé òjíṣẹ́ ńlá mọ́sàlásàlám ìrún ẹyọ kan ni wọ́n pè fún jùmọ́à sọ̀pẹ́ nísìn méjì ni àwọn ọmọ sọ́bà pè ibi ìbàyẹ̀ ẹ̀kọ́ làwọn máa ń pè irun alákọ̀ọ́kọ́ yẹn ọ̀fùmáàmùn àfáàn gbogbo Madina ti tẹ̀ ju bánàbí ti fílẹ̀ lọ ẹjẹ́ akọ́kọ́ pèrún kan láàrin ọjà tọba pèrún yẹn tán táwọn ìbá wá sí mọ́ṣọ́láṣí tí máa ń bá jáde tó borí mímbà ní àpèrún ẹlẹ́ẹ̀kejì ṣùgbà tí ara ìsọ̀kalẹ̀

so ọ̀pọ̀lọpọ̀ ní ojúsọmọ bí wọ́n tó ìlú lè in tó jẹ́ tọ́ gan àkòtí ẹ̀káyí dìkòdébà in tó jẹ́ haramu gan òtí ẹ̀káyí dìkòdébà àwọn ìṣkíní àwọn halal káàkiri gbogbo ògbà tí wọ́n bá ti dókó tó èyí tó jẹ́ halali náà nìyàn fẹ́ jẹ ó lè ọkọ́ nira nípínlẹ̀ ṣùgbọ́n náà bá àjẹ́ kí ọlọ́pàá ṣe rọrùn fún wa kọlọ̀ ṣe rọrùn fún wa anábìsọ̀lọ́sọ́lá ó ní màá sára fàṣẹ́ àdìlá gbogbo ẹni tó bá gbé ìgbẹ̀jù sílẹ̀ tó lọ́ọ̀bà níkẹ́ọlá àwọ̀gbọ́gbọ̀ بسم الله الحمد لله ثم الصلاة والسلام على من النبي بعد محمد عبد الله صلوات ربنا والسلام عليه The khutbah centers today on something that has to do with transactions. In our previous khutbah, I mentioned that our body also has rights on us. And then one of the rights that our body has on us is the fact that we have to strive for our own sustenance. It is not social convention that one has legitimate occupation. No, it is compulsory in Islam for you to seek sustenance what will feed you, what will clothe you, and what will grant you shelter. The scholars are unanimously agreed that it's compulsory on you, once you are biologically matured, to find ways and means of fending for yourself. To beg people, to go around begging people is something that is an anathema in Islam. If somebody begs us and we have the means, Islam says give to. In fact, the Quran says that if you have and you know that that person has a need, you have to give to him because it is that person's right in your money. That those who ask us, it is their right when they ask us and we know that they need to give to them. But Islam in no way or form has not allowed not to talk of encourage begging. So it's very strange when you find people who look like Muslims and who go are begging. Some of them have made begging an occupation. Some also that some people, even if they are non-Muslims, if they want to go begging, they will pretend that they are Muslims. And of course, even white Muslims find them in hijab, running after cars and begging. It is at times very, very disgraceful. Shameful that you find Muslims that our text explicitly prohibits begging, doing such things. May Allah SWT give us the firm understanding every day. The Messenger of Allah وسلم, one of his companions was sick and was afraid he was going to die and he said, okay, I want to give all of my property to Islam as charity. And Prophet Allah said, no, you can't do that. I Ẹjọ́ àfẹ́ àwọn ọmọdé ní òkè yẹn, construction site lórí yẹn. Máa mọ́ there? So he said, I want to give half, okay, I will give everything, no, no, no, you can't give everything. It's okay, I will give half of my property. I will give it as charity. So no, you cannot do that. If you have to give any part of your property as charity, you cannot give beyond a third. And that third is even too much. And then he gave the reason. He said, for you to leave your heirs, your children, as rich people, is far better than you leaving them as poor people who have to go begging people the Messenger of Allah told us on the day of resurrection people who are taking begging to be an occupation will be known because they will rise from their grave without any flesh on their faces. But unfortunately, you find Muslims, even people who can walk, everybody, some of them will get several lives. My father died, my, my mother died, my, my different Yet, there was one woman that, that um, a man came and said the job left Kirikiri. He forgot that he had come here before. I gave him 6,000 on that day. Said he has left Kirikiri and uh, uh, they want to they want to Christianize him. So other people come and look to that uh, Ustaz, uh, I became Muslim. Now I become Muslim. So I was sleeping and then um, said my spirit was chasing me. And I said in the name of Muhammad. If people say that, <laughs> forget it. Don't, if you want to become Muslim, become Muslim. Immediately you try you're becoming Muslim to financial things, don't trust the person. I've had several examples of that. So good when they want to go begging, they pretend they're Muslim. And our religion does not in any way or form. In fact, Zakah, the Messenger of Allah told us that we don't give Zakah to people who are rich. I will not give anybody who is strong enough to walk. La al-Qafiya Nilgani, ghani wa la lil-Qawiyyi muqtasib. If you are able-bodied and you don't want to work, we will not give zakah because Islam does not encourage laziness. There is no special prayer, no special magic formula, no special Ismulagani, no special mekari that somebody will give you. If there was that special dua that people do and money comes to them, ene noni ti won deni mezu yo Allah sallallahu alaihi wasallam da don Aisha radhiyallahu anha same one where the Prophet sallallahu alaihi wasallam said at times there will be three days three nights and three days in the house of the Prophet sallallahu alaihi wasallam we will not kindle the fire no ni dana what they ate was water and beef the Lord tells you that there is one pleasure may Allah subhanahu wa ta'ala give us the Hence Islam gave us an alternative We don't want you to beg and we don't want you to be poor. Allah SWT made buying and selling all business transactions, He made it categorically halal. وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ Allah made buying and selling, He made all business transactions, He made it permissible. So much so that we have a principle in the Sharia, al-aslu fil mu'amalat al-ibaha. the underlying rule when it comes to financial transactions that everything is permissible unless what Sharia frowns that. So now I give an example in Yoruba version of the khutbah that a companion of the Prophet ﷺ called Urwa al-Bakiri was sent to the market by the Prophet ﷺ to buy a ram. The Prophet gave him one dinar, so go and buy me a ram. And when Urwa went to the market, he was good at negotiating and he bought two rams with one dinar. Instead of one, he bought two. He now sold one of the rams So when he got home, he said, Ya Rasulullah, take your ram. This is your ram. Take your dinar. So what did you do? He said, this, I bought two rams and then I sold one. Messenger of Allah blessed him. So much so that if he gathered sand in Medina, he would sell. Abdur, uh, what's his man's name? Abdur, uh, Abdurrahman bin When he got to Medina, and then his brother from the Ansar uh, said, okay, I'm going to divide my property divide and give you up. He said, no, may Allah bless your property. Where is the market? That was how Muslims were. They were good in transaction. So all transaction is permissible unless what the Sharia frowns at. So that verse I started earlier that Allah has made trade halal and said وَحَرَّمَ اللَّهُ riba. وَحَرَّمَ riba. I have made riba haram. Riba is usually is interest. Any transaction that interest is in, Allah SWT frowns at. In fact, the Messenger of Allah said, the Messenger of Allah calls the person who gives riba, the person who collects it, the person who writes the transaction down, and those who witness the transaction. And then it's not something that is peculiar to Islam. It's the same thing in Christianity. The only thing is that Muslims are stronger when it comes to applying these rules. So we even have banks now that operate on the basis that will not take interest at, all. Sterling, uh, Jaiz, Uh, there's a new one, Lux Capital. They are banks, but they operate on the principle that they will not take interest at all because of the way the Sharia frowns at it. And I gave an example that those people that we may look at in society, people who are artisans, who do menial labor, like the bricklayer, the mason, the carpenter, the, the organizer, the mechanic, that we may look at in society as people who are on the lowest rungs of societal strata. If you look at them like that, in as much as what they are earning, that job in itself is halal. They are far better in the sight of Allah subhanahu wa ta'ala than the one who is a bank manager in is an institution that is collecting interest. Because Allah frowns at it. So any transaction that is devoid of interest, it is allowed as far as Sharia is concerned. Second reason is if there is a measure of uncertainty in the transaction. And the example I gave, classical example, they will tell you that somebody cannot sell you a bird and a tree. That, oh, Ustaz, look at that bird there. I want to sell it for you. And then you buy. You getting involved in that transaction itself is haram. Now look at that bird there. Or they tell you that there's, there's fish under this water. And then you want to sell it to you. No. What we want to buy must be seen with our eyes. And then we exchange. This is the money, this is the product. So if we imbibe this, a lot of people who go around with 419 will not succeed because it's the principle on which it's based. They prey on our intelligence and on our greed. And then the last one is that in all of our transactions, we must not have we must not have oppression and they must not hate oppression in one way or the other. To sell weapons, a classical example, scholars will say to sell weapons is not in itself impermissible. Should I mention that in Nigeria here, you possessing a gun is not permissible all night. But in countries where selling guns is permissible, there's nothing wrong in it in Islamically to sell it. However, if you realize that there's a problem in the community, like as we have banditry up north, and we have uh, secessionist IPOB in the southeast, it is not permissible for one to sell weapons into this area. You can't transact because it is known that it will support fitness. The other one is one, the last one on that supporting uh, uh, oppression is one oppressing oneself by buying and selling after the second Azan of Juma sunset. Allah categorically says in Surah Al-Jum'ah, uh, towards the end of the surah, of the chapter, he said, يَا يَا الَّذِينَ We call you who have faith. Is there no لِلصَّلَاةِ مِنْ يَوْمِ Juma? When the azan of Juma is made, stop all transactions, stop all buying and selling. In communities where they are majorly Muslims, when it's time for Jum'ah, you will not find anything to buy. I was once in the north. There's a, there's a, a small village between Kaduna and Katsina. They call it Unkui. On a Friday, you will not find anything to buy because everybody in that community will be in the mosque. So it works also in Saudi Arabia. When it's time for Jum'ah, people will lock up their shops. Because at that time, our transaction is with Allah subhanahu wa ta'ala. So the you the adhan of Juma, stop all transactions and head for the, and head for the mosque to listen to the khutbah. وَذَرُوا الْبَيْتِ And stop buying and selling. But which is the adhan of Juma? just by the way, the adhan of Juma in mosque whereby they make two adhan, it is the second one. At the time of the Prophet, only one adhan was made for Juma, Only one. Osman bin Affan anhu, introduced the second one as the Madanese uh, community expanded. They were have more people in Medina. Usman said, okay, let's bring another one. It will be made in marketplace, and they will make the, the, the initial azan when Imam comes out for Friday prayers. And that is how it became true. So, but ordinarily, it is the second azan that that verse was addressing because that was the azan that was available at the time of the Prophet Sallallahu Alaihi Wasallam. So we talk about the fact that we have things that are impermissible in society. In as much as we are ready to transact in what is only permitted by Allah subhanahu wa ta'ala, we would get something better. Allah's messenger said, whoever leaves something for the sake of Allah, Allah will give him a better replacement, both in this world and the hereafter. We ask Allah subhanahu wa ta'ala to replace it with something better for us. Inna إِنَّ وَلِذَلِكَ وَلِقَوْضُ الْعَلِيِّ اللهم لا ترى لنا ذنبا إلا la ولا هما إلا فرجت ولا دين إلا قريب ولا حاجة من حوائجنا والآخرة إلا قريتها يا رحمن الرحيم أتولى الله بعد kọ́mọ́ torí pé ayé ó dákúbọ̀ ọ̀run wa jẹ́